وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الواحد والثمانين وثلاثمائة وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤم القوم أقرأهم لكتاب الله تعالى فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سلما وفي رواية سنة ولا يقمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكرمته على تكرمته إلا بإذنه رواه مسلم ولابن ماجه من حديث جابر رضي الله عنه ولا تؤمن امرأة رجلا ولا أعرابي مهاجرا ولا تاجر مؤمنا وإسناده واهن وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال رصوا خطوطكم وقاربوا بينها وحاذوا بالأعناق رواه أبو داود والنسائي وصححه ابن حبان alhamdulillah àwọn àdìsí ọjọ́ ìfẹ̀síwájú àlàyé nípa sọláṣí jamaa àti ṣíṣe ìmá nínú sọláṣí jamaa ẹgbàwọrọ alákòókò ó jẹ ẹgbàwọrọ tó alátọdọ bẹ Mas'ud radiyallahu anhu. سيدنا أم عبد رضي الله عنه شاء الله كافي ونابكم هذا يا يؤم القوم أقرأهم لكتاب الله تعالى تعالى إن كل شيء قصي إمام قاوي يجوز تعالى إن كل شيء قصي إمام قاوي يا nítorí wípé ṣẹlẹ̀ ìsìláàmù òfin kankan sílẹ̀ tí ń bùkátà àlàyé àti àgbọ́yé àyàfi kẹ́sì islam tó ṣe àlàyé fẹ́ni tó fẹ́ gbàgbọ́ yé kó lè bá tó ṣe wà ó. láti mọ̀ pé ìwọ òjò mí èmi òjò ọ́ ó máa sábà ń wáyé láàrin àwọn èèyàn síra wọn pàǹpà nípa àwọ̀kọ́lọ́ tọ́ èmi ni mo tọ́ ó máa ń wáyé nípa nǹkan ayé eléyìí náà ti tún dédé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ti dọ̀tá ara wọn látàrí pé mi lọ́yà kí n so imam ẹlòmíì ni wọ́n fún ẹni tó yẹ kí wọ́n fi jẹ imam ó ń bẹ́ńlẹ̀ wọ́n fi jẹ ẹlòmíì tí ọ̀lẹ́tọ̀sí ni wọ́n gbé fún kí ló ń gbélé ìlẹ́tọ̀sí kí ló sì mú tọ̀ mọ́ lẹ́tọ̀sí tó gbogbo eléyìí báyìí òfin ṣẹ̀ríà ń sọ̀làyé kí láàfin máa yanjú áwọ̀ láàrin àwọn èèyàn láti máa yanjú àwọ̀ láàrin àwọn èèyàn. tí ẹ bá rí i pé òun ní àwọn nǹkan tá à ń bùkátà láti fi ṣe ìmáàmù kò sí tó burú pé kó tọrọ kó fi hàn ṣe ìmáàmù kí ẹ bá ti kà náà dé ti sáré kan tọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀. ṣùgbọ́n lópin ìgbà tó bá ti pé èròǹgbà rẹ̀ lórí àtúnṣe ìmáàmù yẹn oníkóorí pé ìwọ ló mà nípa tó lè fi ṣe ìmáàmù fáwọn èèyàn ju àwọn èèyàn yòókù lọ o sì mọ̀ yí pé tí o bá ti tọ́ sí ọ àbí tí wọ́n bá ti gbé fún ọ tó bá fi lé lọ́gbé fẹ́lòmíì ní tó súnmọ́ òun náà ní ibi sọ̀lá fún ọ̀ràn sí lẹ́yìn ẹlòmíì yẹn kò ní jọra wọn. tó táwọn alẹ́ ní náà tọ́tọ́tọ́ dáa tọ́tọ́tọ́ dáa tó kọ́ máa ṣe ìmáàmù fáwọn èèyàn. حديث ابن مسعود يعني أم القوم أقرأهم لكتاب الله ìgbẹ́ ẹni tí ó mọ alukurani kéjù nínú àwọn èèyàn ó náà ló yẹ kí ó ṣe ìmáàmù fún wa. فإن كانوا في القراءة سواء tí wọ́n bá dọ́gba nípa mímọ alukurani kéjù fa a'lamuhum bis-sunnah adẹ́kọ̀ ẹni tó ní mẹ́tò nípa súnà nínú wọn ni ó sọ ìmáàmù nígbà yẹn wọ́n jọ ma alukur'an dọ́gba ni adẹ́kọ̀ ẹni tó ma súnà jù fa in kanu fi sunnati sawa'a tó wá tó dọ́gba nípa àmà nípa súnà fa aqdamuhum hijra adẹ́kọ̀ ẹni tó sáájú gbogbo àwọn yòókù sọ hijra nù wọn òní ó sọ ìmáàmù fún wọn fa in kanu fi hijra ti sawa'a. تمام تندقى نبي هجرة فأقدمهم سلمة أجاك أن تسوى جبوان يوكو إسلام أن تقوى إسلام لا نبوان أجاك أن يسوى إمام وفي رواية من أجواك سنة أجاك أن تدقى nínú wọn ni ó sọ ìmáà wala yaqumanna ar-rajulu ẹnìkan ò gbọ́dọ̀ ṣe ìmáàmù fẹ́nìkan láyé ibi títí ó ṣèjọba tó bá jẹ́ pé onítìǹ òun ni àkóso ìjọba wà lọ́wọ́ rẹ̀ òun ni bóyá chairman local government àbí òun ni ọba àbí òun ni governor so àbí òun ni president so ọ̀gbọ́dọ̀ ṣe ìmáàmù níbi títí ó ṣèjọba yẹn òun ni ó ṣe ìmáàmù rẹ̀ wàlá yaqudu fi baytihi ala takrimatihi illa bi idnihi ó sì gbọ́dọ̀ jókòó nílé rẹ̀ lórí àga rẹ̀ lórí àga rẹ̀ tẹ́fẹ́ ń jókòó àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ó gbọ́dọ̀ ṣe ìmáàmù fún níbi títí ń ṣèjọba àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ó gbọ́dọ̀ jókòó lórí àga rẹ̀ nílé rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ àdéhùn yẹn tọ́ka sí pé nígbà tá a bá fẹ́ fi ẹnìkan síwájú kíkọ́ máa ṣe sọ láti fáwọn èèyàn gẹ́gẹ́ bíi imam ẹni tó mọ alukurani kéjù ọ̀nà láti síwájú ọ̀nà láti síwájú ẹni tó nímọ̀ nípa tọ́tù ẹni tó mọ alukurani kéjù ọ̀nà láti síwájú ẹni tó mọ̀ nípa fẹ́kọ̀jù. ilé jẹ́ mẹ́tàbọ̀ apá kan nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam nígbà táwọn míì sì lọ síbi pé ẹni tó nímọ̀ nípa fíkọ́ jù òun lọ lẹ́tọ̀ọ́ sí kó so ìmáàmù ju ẹni tó mọ̀ àlùkùránì kejì nítorí pé kí ni bùkátà tá ní sí àlùkùránì kíké nínú sọ̀lẹ́ à kò tó bùkátà tá ní sí mímọ̀ nípa òfin tó di sọ̀lẹ́ à àti nítorí pé ohun tá à ń bùkátà nínú alukurani kíké ń tá a mà ní amáyé tá a bùkátà amáyé alukurani tá a bùkátà ká máa ké nínú sọlá tuba ti ka fati ala sọlá tẹlẹ mẹlẹ mi kọrọ àbí ummil kitab lẹ́yìn náà fọkọrọ ọhún máa tẹ sọ̀rọ̀ mi náà án o ké fati à wàá tún ká tó bá rọ lọ́rùn ṣùgbọ́n tá a bùkátà nínú fiqh fi sọlá kò sẹ́ni tó ma bi tí o fẹ́ sí ọ̀sẹ́ni tó ọmọ ibi tí ó pèsè ó lè ṣe sọ láti kẹ́ ní ìsìnkọ́ rọrùn kí tìjọ́ mi kọ́ mọ̀ rọ̀ látàrí àwọn àṣìṣe tí ó ṣẹlẹ̀ nínú rẹ̀ lórí ṣiríṣiríṣi tí gbogbo ọ dàrú mọ́ ọ̀gá lójú ká tó kọ́ àwọn máa mú tí ọba wa ti fẹ́ kẹfẹ́ dín táwọn Kùránì sì kún rí kí ló fi yanjú ẹ̀ báwo ló ti fẹ́ yanjú ẹ̀ ìdí inú tápá kan nínú àwọn kọ̀kọ̀ ha tábí ẹni tó nímọ̀ nípa fiqh òun lọ́lẹ́tọ̀ tí kò so ìmáàmù ju ẹni tó kàn ma lọ. ìdí ni tóbi jẹ́ kí lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa rahimahullah àti bí ìmáàmù Ahmed àwọn wò yí pé mímọ̀ àlùkùránì kéjù lọ́tọ́ kábi tìyàn wájú kẹ́ẹ́bà àlùkùránì agẹ́bí súnà Nabi bí. ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù fara mọ́ àwọn ẹni tó nímà nípa òfin òun lọ lẹ́tọ̀ọ́ sí kó so ìmáàmù ju ẹni tó mọ àlùkùránì kí lásán lọ. ǹjẹ́ ṣèǹdán àgbà lérò pẹ̀lú wípé aqra'uhum li kitabillah ó lẹni tó há àlùkùránì tó há jù àbẹ́ni tó kàn máa ké tó máa tẹ̀dú èdè jù. ṣe ìyapọ̀ wà láàrin àwọn olùmọ̀. àwọn kan sọ ẹni tó há jù ẹni tí ń tọ́ há nínú àkùránì bá pọ̀ ju táwọn yòókù lọ òní ọ̀sẹ̀ máa. àwọn kan ti sọ pé ẹni tó máa ké tontòfin rẹ̀ jù nínú wọn òní ọ̀sẹ̀ máa. ọ̀rọ̀ oríṣi méjì wà. ìbọn tá a bá wò ó a rí i pé Abubakar radiyallahu anhu lànàbí sallallahu alaihi ni wọ́n ti síwájú wọ́n ti síwájú kíkọ́ máa ti sọ láti fáwọn èèyàn nígbà táwọn ẹbí ń sáré. anabi sallallahu alaihi wasallam òun náà ló ti sọ yìí wa pé ya ummul qawma aqra'uhum li kitabillah ẹni tó mọ alukurani kejì nínú wa ẹni tó ha alukurani jù nínú wa lórí tafsir kejì òní ó ṣe ìmáàmù fún wa ẹ gbọ́ sẹ̀rí àyẹ̀wò gẹ́gẹ́ ní ọ̀jẹ̀ jẹ́ ibi láti gbọ́ jẹ́ láwọn àwùjọ wa yìí láti gbọ́ jẹ́ ọ̀jẹ̀ níta àmọ́nu ṣẹ̀ríà ni pé yoo ṣe ìmáàmù ni o ó lè temporarily tí ò sínú ikú gba ẹ̀wù lọ́rùn ewúrẹ́ yẹn ń nǹkan ní gbogbo àkókò ẹni tí ó máa ṣe ìmáàmù fáwọn èèyàn yìí ti dandan pé a ti kàn òun náà lọ́sàbọ̀dọ̀ ṣe ìmáàmù ní any occasion. ẹni tí ó kírun fún wa ni àwọn májẹ̀mú ìpè sára ẹni táwọn ẹbí sọ fún wa lò ókè tó bá jẹ́ pé láwùjọ sí nìkan ìmáàmù tí bá fi ẹ pé tó bá ti kú o ó sinmi nù ǹjẹ́ tí àwọn òfin yìí tó bá níta gbọ́dọ̀ múlò lórí ẹni tó ti pé bóyá temporary bill ni yóò fi ṣe ìmáàmù fáwọn tọ̀fẹ́ fúra ọgbọ́dọ̀ jẹ́ gbogbo májẹ̀mú yẹn pé sára gidi. gidigidi kò sì gbọ́dọ̀ jẹ́ kó pé sára rẹ̀ nígbà tí wọ́n fi fi kó a pé yòrò lẹ́yìn ìgbà tó jẹ kó ọmọ wà bí wọ́n yọ dànù nìmọ̀ẹ́rẹ́ ó ní ìmọ̀ gidi ìmọ̀ tó ní gidi ńlá láfi fi jẹ ìmọ̀ nígbà tó ti wá débẹ̀ ó wá tó gbogbo ọ̀rọ̀ rẹ̀ wá di pé ń tàsí ara wọn gbogbo ọmọ rẹ̀ ó di nǹkan míì ìrò ẹlẹ́yìn tí wọ́n kò ní tẹ̀síwájú kí májàmú tó gbé débẹ̀ kọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní yóò torí ẹ̀ wọ́n nígbà tí wọ́n kú Abubakar wọn ni sallallahu alaihi wasallam ṣùgbọ́n kìí sá Abubakar ló mọ alukurani kejì kìí sá Abubakar ló alukurani jù sábà sọ pé mímọ̀ ake kìí sùn lọ́ mọ̀ ake jù tó bá yẹ pé ihá kìí sùn lọ́ ha jù. ìyẹn àwọn olùmọ̀tán sọ pé ẹni tó nímọ̀ nípa òfin jù òní oṣù wájú àwọn èèyàn ṣùgbọ́n Abubakar ọ̀nbẹ nínú ẹni tó nímọ̀ nípa òfin jù. síbá nàbí sallallahu alaihi tó ní kí wọ́n ti Abubakar wọ́n pè kọ́ wa máa ṣe imam nígbà tí anabi ń sáré sebo náà ló sọ fún wa pé aqra'ukum Ubay pé Ubay ibn Ka'b ọlọ́mọ alukur'an kejì nínú yín anabi sọ pé kí Ubay yọ máa ṣe sọláàtì òun náà ló sọ fún wa pé ummul qawma aqra'uhum li kitabillah kẹ́ni tó máa alukur'an kejì tó hajù ẹni ó ṣe imam fáwọn yẹn wọn ò sì sọ fẹ́ni tó máa kejì pé kó ṣe ẹ̀rí tàwọn onítìrìnù ṣùgbọ́n o tí a bá wo hadith yìí a rí i pé ó ti fèsì fún wa àkọ́rọ́ òun là nàbì sàṣù tọrọ rẹ bá ti takò sẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ láti sọ àbí tọrọ rẹ bá takò sẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ láti sọ àbí nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ó ṣe ṣe ká pé eléyàn jẹ́ tà nábì yàtọ̀ àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ńkọ́ kò ṣe kò ṣe gbé lọ síbò iṣẹ́ rẹ̀ lálé kọ́ tiẹ̀ yàtọ̀ sẹ́lómi àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ọba gbogbo wa wí. torí di eléyìí báyìí ṣùgbọ́n láyé àwọn sáábé a rí i pé ẹni tó máa ń kúránì kéjù òun ló sì nímọ̀ nípa rẹ̀ torí ẹ̀ tó wá sọ pé aqra'uhum li kitabillah òun náà ni afqahuhum ẹni tó máa kúránì kéjù náà ló nímọ̀ nípa rẹ̀ torí pé Ibn Mas'ud radiyallahu anhu ó ní táwọn bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn ìgbàdo àyà mẹ́wàá péré lọ. àyà mẹ́wàá táwọn bá wá gbà yẹn àwọn wà á máa kà á àwọn á máa ké e títí ma ìdájọ́ rẹ̀ àtẹ̀tọ́ wà ń bẹ̀ nítorí wọn ni ká máa tẹ̀tọ́ wà ha sórí àwọn fata'allamna al-ilma wal-amala ma'an akọ́ nípa àmà àti káfí ṣe wà wúlẹ̀ kan náà ó túmọ̀ sí pé aqra'uhum afqahuhum ntọ́mọ al-Qur'ani kéjú náà sábẹ́ òun náà ló gbàgbọ́ rẹ̀ jù síbẹ̀ wà lọ́rọ̀ wá jẹ́ lónìí lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ wà tó há al-Qur'ani bíi Fatiha ẹni tó há sórí bíi Fatiha wà ṣùgbọ́n náà kíkọ́ mọ̀ kankan nínú tó há sórí kí ló túmọ̀ sí kọ̀ ma tẹ́kítì kankan bá ti dàrú fún un náà máa béèrè náà tó sì bẹ nínú àwọn èèyàn tó ké fásíà lásán lọ́ha kó ló wà lọ́wọ́ títí dé sọ́rọ́tù náà ó sì mọ̀ nípa òfin dọ́ba tó a ti mà ike tí sọ láti bá dàrú kọ́ bó láti fẹ́ tẹ́lẹ̀ yìí ó bí ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn kan sọ pé yọ ummul qawma aqra'uhum li kitabillahi la nabiyyi torí ra lè yẹra ń bẹ̀. sọ ìjọba bá jẹ báyìí eléyìí ni ń tọ́ ẹ ká wò tí masjid kan bá wà téèyàn méjì mẹ́ta tí wọ́n ń du àti ṣe ìmáàmù rẹ̀ sí wàhálà sí wàhálà akọ̀rọ̀ àpàrọ̀ wà fún wa ni pé. kẹ́yìn kó ju ọ̀rọ̀ ẹlẹ́fẹ́ lómi pàápàá jùlọ sábà pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ́ wọ́n kojú kẹ́yìn kó ṣe sùúrù fẹ́ nìkan torí pé ìmáàmù mẹ́ta ò lè wà láti fi ṣàlàyé sáájú wípé kìnnìkan náà rí ìmáàmù kò sí sọ ọ̀rẹ́ lẹ̀ sọ ọ̀rẹ́ lẹ̀ kókó yẹn kan bá ní rárá àwọn sọ ọ̀rẹ́ lẹ̀ a lè ṣe ìmújí láàrin wọn tí o fi jẹ́ pé nìkan nu wọn ó mú kàtẹ imam àwọn méjì wọ́n mú kàtẹ máa mú kàtẹ sùúrù èèyàn méjì tó mú kàtẹ máa mú kàtẹ sùúrù yẹn àwọn máa tù ẹ kọ sínú pépà kálukú máa ń kọ imam. ẹlẹ́ẹ̀kejì ká ṣe máa mú ká ṣe sùúrù ẹlẹ́ẹ̀kẹta ká ṣe máa mú ká ṣe sùúrù ẹ wàá dà pọ̀ tó alùkálùkù mú kọ̀ọ̀kan ìgbàtà rí kí wọ́n dọ́gba nù o gbàtà àwọn ọ̀gá ẹnìkan ọ̀mọ kankan tó a sọ pé ìwọ kò fẹ́ sí ọ̀rọ̀ rẹ ní ìgbàgbẹ́ tó tẹ̀wọ́n kí ti lé báwọn ó pẹ́ tó kù nù ẹnì kan ọmọ kankan rárá ṣùgbọ́n oògùn oògùn ní gbé ká ẹni tí ó lè kún wọn má jẹ ìmáàmù yìí ó wò lù tó ti máa kankan ọ oníkèrè tí kí ó dábí ṣe ìmáàmù ó mà kò rú kò nídìí kíkà ṣe ìmújẹ láàrin rẹ̀ àti ẹnìkejì torí ẹnìkejì kájú sùn eléyìí oníkẹ́kájú páàkù tó jẹ lọ ìdẹ́n kò sí wàhálà. torí pé ẹni tí ó tẹ̀ kì í gbẹ́bẹ̀ ẹ sì náà ìdánwò yìí ó lábala kínní ó lábala kejì abala àkọ́kọ́ ẹnu lẹ́yìn dáhùn abala kejì ẹ̀kọ́ lẹ̀ àkọ́kọ́ ọ̀bẹ́ẹ̀rì oníkálukú wa òun náà ni ẹ̀kẹ́ bá ti hà lẹ́yìn rẹ̀ ẹ sọ fún wa kí tó agbọ́dọ̀ mọ̀ pé wọ́n ní tauhid tó kọ́ má jẹ́ pé mushrik ìlà ẹni tí wọ́n máa síwájú àwọn èèyàn ti sọ̀lá wọ́n máa akthara irú wọn pọ̀ láwùjọ lẹ́gbọ̀n gan àgbàní nínú shirk onídìtúnṣe máa ń fa àwọn èèyàn ti sọ̀lá tọ́ba wa kan kíkọ́ ọ̀lẹ̀ nínú àkọ́kọ́ ọ̀bẹ̀rẹ̀ ni pé ẹ̀kọ́ Suratul Fatiha ẹ̀kọ́ ọ̀lẹ̀ ọ̀dájú pé tó bá fi tó bá fi ìtìjú kárùn tó bá fi lè ṣèdánwò yóò fèlè náà ìyẹn pààbò àbí kó sì jẹ́ pé yọ dàrọ̀ ìdánwò kan ló wọn máa ṣe ń dà yìí so òun ò ní ṣèdánwò kan ó sì jẹ ìmáàmù à àwọn ò ní jẹ ẹgbẹ́ akọ́ àwọn mùsùlùkù nàbí tiẹ̀ ló ṣe ìmáàmù tẹ́lẹ̀ yọ pàtàkì tẹ́lẹ̀ bá kí èsì súnà nàbì sọ̀rọ̀ àdìsọ́nà ẹ̀rí pé. gbogbo àwọn kẹta fà fún wa pé ká máa wò ká máa ká máa imam ó pelu ima ìmàní ó bẹ̀rẹ̀ ìmà torí di pé kò ní rọrùn wá mà èèyàn bẹ láyé kálukú lọ́ọ́ mọ ara rẹ̀ àsìkò kan tọ́wọ́ máa kọ́ nípa àmàtínú rẹ̀ ọmọ àdùn nínú kásùnkájí kásùnkájí kásùnkájí àkókò kan bọ́ nù gbèsè ayé rẹ wàláì tí ò ní rọrùn wá mọ́ ẹni kọ̀wé sójú omi ni nígbà bá ní ká hàn omi náà rí hàn tátá torí gbogbo ń kọ́ parí lẹ̀ kan náà ni bẹ́ẹ̀ ni ti rí ọpọlọ. ìbí ẹ̀rọ ti jẹ́ pé gbogbo tá a bá fẹ́ kọ́ nímọ̀ ẹja kọ́ ọjọ́ wa kọ́ kọ́tàn ọmọkùnrin kọ́mọkùnrin bá wa ń bẹ̀ gà á ń bọ̀sibọ̀si pélé oṣù bá wa ń bẹ̀. ìránṣẹ́ kò ká ń bẹ tọpọlọ kálukú tó mú bérebére tọ́jú tó wá sí ọlọ́run bá lọ mẹni tí òun ò fi lọ. sòṣùgbọ́n mi gẹ́gẹ́ bí mùsùlùmí mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn mi mo sì fẹ́ mọ̀ dójú àmì. mùsùlùmí gbọ́dọ̀ wá mọ̀ nípa ẹ̀sìn rẹ̀. ọwọ́ ayẹ kárí nínú àwọn èèyàn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan látàrí ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ti ẹ̀fẹ́ wá dójú àmì. wọ́n kọ́ ìmọ̀ yẹn dójú àmì tí wọ́n sì máa lọ bá láti ṣèwádìí ẹ̀sìn lọ́dọ̀ wọn. torí ẹ ẹ má fi wá sí ẹ̀yẹ náà wípé a gbogbo ń tọ́lá ọkọ láyé náà kéwkéw yìí náà ni kéwkéw yìí náà ni a tó máa ń sọ bẹ́ẹ̀ kọ́ padà sí ọ lẹ́nu wàláhì kọ́ padà sí ọ lẹ́nu. wa ma kana al-mu'minuna li yanfiru kaaffa. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون والله من جهاد كان قطر في وقوين كوا تيايا تيايا كان لو جهاد لأن جهاد فرض كفاية ọ̀ràn àyàn ni tó ti pé táwọn kan bá تقول ṣe jíjọ ọ̀ràn àyàn rẹ ti kú lórí àwọn yòókù àti gbọ́dọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ní òun ọ̀gbà kí gbogbo yín ó tún jáde lọ sí jihad tó ti máa pa yín lápàrún tán àwọn ẹni tó bá ṣẹ́kù lé táwọn èsè jihad tani ọmọ fún wọn lẹ́sìn ọlọ́run ní káwọn kan ṣẹ́kù káwọn lọ wá mọ̀ nípa ẹ̀sìn wọ́n mọ ní àmọ̀dájú àmọ̀ yéké tí ó fi jẹ́ pé ìgbà tí wọ́n bá kọ́ tí wọ́n padà lọ báwọn èèyàn wọn wọ́n mọ̀ kọ́ wọn lọ́rọ̀ ọlọ́run wọ́n mọ̀ kọ́ wọn súnà anábì sallallahu alaihi wọ́n mọ̀ ṣe kìlọ̀ fún wọn nípa ntọ́lọ́wọ́ bọ̀ fẹ́ wọ́n mọ̀ pa wọn láti pẹ̀lú ntọ́lọ́wọ́ bá fẹ́ bóyá torí ẹ̀ ló ti jẹ́ tí ọba wa sí àwọn ẹjọ́ nípa ẹ̀sìn bá dáadáa bá ń nítorí pé táwọn bá ṣe lọ́nà tẹ́lómi òtún ti ní màmá ajẹ́ pé àlùmọ̀ yẹn wọ́n ti sin wọ́n fún wọn tó kú náà tọ́lọ́ bá káwọn ẹni tó máa ń kó lókè pẹ̀ dáná tó kù aláìmọ̀kan wọ́n ti pé wọ́n ti àwọn èèyàn lọ́nà lẹ́yìn táwọn náà ti sìnà torí ẹ̀ agbọ́dọ̀ ráwọn tí lọ wá mà di ṣéwù òní máa wá nítorí pé àwọn fẹ́ di imam òní máa wá nítorí pé àwọn fẹ́ dà fàtẹ̀ sílẹ̀ òní máa wá nítorí pé àwọn fẹ́ dadájọ́ òní máa wá yáàni wọ́n fẹ́ gba ìmọ̀kánu kúrò lára wọn káwọn wá tún taari tọ́nà fáwọn àwọn táwọn lò láti fi gba ìmọ̀kánu kúrò lára wọn káwọn tún gbọ́n tara ló mà káwọn gbanú níwọ̀n bá tọ́nà bá fún alágbára ti táwọn náà fi kú. kí ló ti ṣe ọlọ́run bá lọ́mọ tó tábà wá sọ bẹ́ẹ̀ yẹn gbàtọ́ gbọ́rọ̀ àti ìmáàmù àti ìmáàmù là ń sọ yìí kò túmọ̀ sí pé àwọn kẹta ń wí fún adé pé ọmọ ilé ìmáàmù bẹ́ẹ̀ bó ti wà láwọn ìlú yorùbá yorùbá yìí wọ́n pe kìnìkà ilé ìmáàmù kìnìkà ilé ìmáàmù nọ́mbà wà ilé ìmáàmù nọ́mbà tù ilé ìmáàmù nọ́mbà tírì ilé ìmáàmù nọ́mbà tẹ́ ilé ìmáàmù nọ́mbà pẹ̀kìn. yìí ti pé lu àwọn ilé òní kan lọ wá mà ìmọ̀ àwọn tí wọ́n lọ wá ọ wà subjected tó wọn padà di kíni ìmáàmù lọ́jọ́ kan tó eléyìí kìí ṣe màtá àkọ́ wọ́n wá mà nítorí pé ọ̀fẹ́ mà nípa ẹ̀ tó eléyìí jẹba káàsì máa mà igbe ìmọ̀tá ní ká wá kìí ṣe tọrọ ọrùn kìí ṣe tọrọ ọrùn láti wá wà ilà gbogbo yẹn pátá ni tọ́ba yẹ kó rọrùn gbogbo yẹn náà bá dolù ma ọlọ́run ọba sọ fún anabi muhammed sallallahu alaihi wasallam ó ní inna sanulqi alayka qawlan thaqila ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ fún ọ̀rọ̀ tó wúwo ni o ọ̀rọ̀ tó wúwo ni gbogbo yẹn pátápátá wọ́n lè ta bí ọbí ọkọ àwọn fẹ́ wá náà ṣùgbọ́n èèyàn mélòó ni ọ̀sẹ̀ nígbà tí bá ń jiná lọ àwọn kan sà wọ́n lè foundation lọ àwọn kan tutù lẹ̀ àwọn ẹni tí ó wàá dùn títí tí wọ́n fi kàn án tí wọ́n fi rẹ́ tí wọ́n fi kún lọ́dà títí tí wọ́n fi ṣe gbé àwọn ọ̀pọ̀ lẹ́kọ́lẹ́n ilà ṣàwìlọ́ọ̀lá harakatun wàlẹ́kìn àrímùn fìrìjálì sàbàtì gbogbo èèyàn ló lè ta bíọ́bíọ́ láti gbọ́ àwọn gòkè àwọn ogun àpáta débi tó ga réré jù ṣùgbọ́n àwọn ẹni tí ó lè débẹ̀ nínú àwọn èèyàn wọn wà sọ̀rọ̀ èké ńgbà tá a fi fi kágbá fẹ́ gun òkè Kilimanjaro ni ńgbà tá a bá bẹ̀rẹ̀ ẹ̀ríkẹ́ ogun yẹn ọmọ tàbí mẹ́yìn ọmọ sẹsẹsáì ọmọ gbára gbóná ẹlòmíràn ti lọ́wọ́ ṣọ́ọ̀tì ní káfí á tó ń bá mú àpáta yìí òun ò ní ju àfikún ó dópin ẹlòmíràn ní tí ìrìn dóbi kan tí ó fi gbé ká ah, ẹlọ́kùn gbogbo tí wọ́n fún yẹn bẹ̀ mo fún yín subhanallah tó bẹ́ẹ̀ ni màtẹ́rì yẹn ìwọ́n á ti gbogbo ẹni tí ìkùnà bá tó fìdí rẹ́mi níbi àti kẹ́kọ̀ọ́ tí ọ̀rẹ́ kọ̀kọ́ ọfẹ́ kọ kò yé àbótí ẹ̀fẹ́ lọ kò rí lọ àmọ́ ọwọ́ díẹ̀ tó lọ kí ẹsẹ̀ gbogbo wọn ni wọn sọ pé àwọn ọmọ o sẹ́wọ̀n pé ààbọ̀ ọmọ pọ̀ ìlàrin rẹ̀ sì pọ̀ jọjọ ìlàjọ rẹ̀ ọlọ́jà ń tirẹ̀ rẹ̀ àmọ́ oníkálukú ò ní pé ààbọ̀ ló ń gbé ká kò sì sẹ́nìkan tó pé ìdajì lọ́wọ́ àlọ́dún ambọ̀sibọ́sì ìlàjọ kálukú náà ṣe é wù náà níbi táyì màkàsì ti pọ̀ tẹ̀wọ́n á sọ̀rọ̀ pé ọ̀hún kọ́ ọmọ àkọ́rọ̀ ọ̀hún lè kìtà bí lá kálukú ọ̀yọ́ láwà nìyí pé bí láwọn bá ti kẹ̀kẹ́ sí bẹ́ẹ̀ ni mà wà àtòdò ni kò túmọ̀ sí mà torí ẹ̀ àkọ́rọ̀ ọ̀hún lè kìtà bí lá ẹ̀jẹ̀ àwa mà ẹ̀jẹ̀ àwa mà torí pé occasionally. awo àmì kan wọn ní ká ṣe ẹnikẹ́ni kò ṣe ìmáàmù gbọ́tọ̀ ọ̀nà pé ọwà competent bọ́ síwájú kò ṣe ìmáàmù fáwọn èèyàn nítorí pé ọmọ àkùránì tó ma nímà nípa òfin ṣẹ̀ríà ló fi jẹ́ pé ètò dáa ní pé méjèèjì ó pèsè ọ̀la bó ké bẹ́ẹ̀ náà ni ó tún ma nípa òfin. ẹnìkan ń béèrè ó yí òun àní kí ló dé tí tí wọn máa kí ni àti kí lẹ kà tẹ́ fi kà wọ́n bá díẹ̀ mbẹ́ ọ̀gá àlàrí ọ̀lẹ́ kà díẹ̀ mbẹ́ kí á lọ kà pọ̀lọpọ̀ ẹ̀fúra mbẹ́ o tó ń torí de lé ẹ̀jẹ̀ ká wá máa tó wọ́n wá ní àkùrọ̀ ọ̀hún lè kí sábì lẹ́ sẹ́ni tó kà máa ké ní dàǹwúrú ni tó máa ké ló geere tí gbogbo ọ̀jọ́ ra wọn tó ní alhamdulillahi rabbil alamin èwo lọ́jọ́ ra wọn bẹ́ẹ̀ o àbẹ́yọ̀ tí kírun lẹ́yìn àwọn ìmáàmù bá rí ọlọ́run níbi sàdáwò fún yín. tí àrò tí máa já yẹn jẹ́nu ẹ̀wù báyìí àwọn òbílẹ̀ àwọn òbílẹ̀. àkọ̀rọ̀ ohun lè kìtà abilẹ̀. àbẹ́ni tí ó ti pé ìmáàmù ń ṣe kútúbà ìwíkúwí pọ̀ ìsọkúsọ pọ̀. ẹ ti mọ̀ pé ń sọ kútúbà ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ bá. ìsọkúsọ wọn ṣùgbọ́n ìsọkúsọ ẹnìkan ọ̀pọ̀ débi pé ẹnìkan ò sì lè dira rẹ̀ mú ma pé ẹsẹ̀ sọ̀rọ̀ wa ìyẹn ni pé tí ìparun máa ń mọ̀dá bùn ọ lọ́wọ́ òwe ẹ̀kan ló ń gbọ́ o ẹ̀kan lọ́gbọ́ bọ́ mu ọwọ́ àti wọlé ṣe ẹsẹ̀ fúru ẹsẹ̀ fúru ẹ̀ ń nàlọ́ àgbà fúru rẹ̀ ìwọ́tọ̀ ń gbọ́ ẹni tí wọ́n á ń bọ́ ń bù ń eléyìí ya ọkùnrin ẹyìn ṣé eléyìí ń nígbà tí fi ń sọ gbogbo èsì ń sọ táwọn èèyàn wọlé kéde kó ń á àdìsọkúsọ. so nítorí tí eléyìí bẹ́ẹ̀ ká mà nípa àkùránì ká mà ké. tọ́ fẹ́yìn kánú fìlkìrọ̀ àti sàwà wọ́n tọ́gbà nípa àkùránì kéke ajẹ́pẹ́ tó máa ń jù náà kù. àwọn fuqaha wọ́n ní Suna tó bí bi-shari'a kánímà nípa òfin dòdò ofin, ń tán kàdé tán kàdé tán àwọn òfin lọ́wọ́ máa bá pàdé mbẹ́ kánímà nípa òfin tá a kà fún wọn ò kà fún gan a kà pàtì ibi tó wà rí ni ẹlòmíì tó kọ̀mọ́tìrì àdìsí mi mọ̀ láti ah, sádìsí wa kọjá méjèèjì ìdá bá ti mú arúgbó àwúrà tá a múri yàtọ̀ sọ̀rọ̀ yìí jìdáàlì ló kù kí ni jìdáàlì ìpèpàǹpà ló kú gbogbo yòókù kékeré gbogbo tí wàá bá wà lé òun laba débẹ̀ laba bá arúgbó àwúrà nàwáwí àti rìádùn sọ̀rọ̀ yìí lórí gbogbo kéwì ah, kí tó kù sọ́kò ló ti wà nàbà. báwo ló sì mọ súnà ọ̀dà ẹ̀dá kọtíra àdìsí mẹ́wàá ká gbọ́ báyìí sahih bukhari sahih muslim sunan abi dawud sunan nasa'i sunan tirmidhi sunan ibn majah مسند الإمام أحمد موطأ الإمام مالك هذا هو المفرد بقى هو نعم صحيح ابن خزيمة صحيح ابن حبان طبعا كل موا طبعا كي بعد وجود زي ما بان سوا كذا سيرجع إليه ثم تقول كم نقع سنة يعني كم نقع وفين كم نقع وفين ونكج نسبة كم ما القرآن كده بقى gbogbo wọn izu méjì méjì wọn ha izu mẹ́rin mẹ́rin wọn ha izu mẹ́jọ mẹ́jọ wọn ha izu méjìlá méjìlá wọn ha sọ islam ọba bò sínú o ajẹ́ pé ẹni tó bá mọ̀ nípa súnà jù ẹni tó mọ̀ nípa òfin jù báwo láti mọ̀ kọ́ mọ̀ nípa òfin jù bóyá ń kọ́yà nípa òfin à ń gbọ́ àlàyé tí ń ṣe nípa ẹ̀sìn ọlọ́run ẹnì kejì yìí báyìí ààrí kata nínú bọ́ọ̀lù àti wá fẹ́ mọ̀kọ́mọ̀kọ́mọ̀ eléyìí báyìí òun sì kópa nínú kátàmọ̀ká gbogbo gbà ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àti of òun àtẹnìkan wọ́n fẹ́ jọ jẹlẹ̀ mọ́mọ́ àdúgbò wọn eléyìí ń tàmọ̀ká àbí òye wa sọ eléyìí home sunna nítorí pé ẹni tí máa ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ dàbí ẹni tí ò kọ́ yẹn lẹ́kọ̀ọ́ <laughs> ẹni tó ń kọ́ yọmọ wà nù wádìí torí pé ìbẹ̀rù kọ́mọ̀bà kúrọ́mọ́lọ́ ìbẹ̀rù kọ́mọ̀bà fànàbì sọ̀tà nàbì ọ̀sọ̀ sallallahu alaihi wasallam tẹ̀lé yìí àfihàn wa pé ó nímọ̀ jù nípa òfin ọlọ́ tọ́ wọ́n tún dọ́dọ́ gbà nípa àmà nípa òfin ọlọ́ yéésì wá ẹ̀rí o yéésì wá ẹ̀rí wọn sọ pé after all degree lóní degree lèmi náà ni kí ló fi jù mí lọ ah degree kìnnìpá lílà sọ ni yìí ti paálí because ọ̀pọ̀lọpọ̀ lọ́gba paálí tí paálí sẹ́kùn paálí tàbí òye wa ọ̀pọ̀lọpọ̀ ló sì gba paálí tí paálí dìmà nítorí pé ńgbà tó gbà tán ó bẹ̀rẹ̀ sí ní wá mà lójú méjèèjì ìmọ̀ yìí wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ yìí tó pọ̀ ju paálí tó ní lọ ẹlòmíì paálí jù lọ ẹ wàláhì níjọ lọ lọ kọ́ computer science àwọn oṣù ní bíi ti kìnnì kan àbí kí là ń pè é bí bíẹ́ bíẹ́ tẹ̀k. tọ́ lọ́ba gbé pálí rẹ ẹ kìnnì kan kìnnì kan kò burú ẹ ṣàlàyé kìnnì kọ̀mpútà náà fún wa lọ́ba ni ẹ ṣé tíórì lẹ́ ń fẹ́ dàbí pírátíkà wọ́n gbogbo ẹ̀ náà ni wọ́n máa ń ṣe ó ní à mí múra wá. <laughs> pálí jùlọ àbí ó jùlọ pálí jùlọ àmọ́ bẹ̀rẹ̀ sí sàlàyé ọ̀bẹ̀rẹ̀ sí sàlàyé o tún gbé kọ̀mpútà náà wọn nítorí tó wá kó ìbò gbé bàbá yìí ni kò bá tún dáa ju ẹgbẹ́ sẹ́yìn lọ kọ́lá wọn ti ń sèkánlé tó wá kó tún dáa ju ẹgbẹ́ sẹ́yìn dìgírí náà lásán lẹ́gbàá bẹ́ẹ̀ ni pé àwọn ti ti pálí lọ. o tún wá mú wọn lọ sídìí ètò ọ̀rọ̀ lọ́wọ́ pé áá làákà ẹ̀kọ́ mọ̀rọ̀kọ́ yé wa eléyìí tún pálí lọ mẹ́ni tí pálí ti lọ kí á kí ni láàyè tò bẹ́ẹ̀ náà ni èsì dìgírí là ń sọ ife ẹni tó mọ̀ pa súnà àìmọye ọmọ lọ́jáde ní kùlìyàtù ṣẹ̀ríyà ní àwọn faculty of tó yẹ pé wọ́ọ̀tì tọ́gbà wọ́ọ̀tì ẹ̀ torí kọ́ lọ́kàn ọkàn rí yẹn gbàgbà ni náà ti dé kan ẹ máa pe ṣẹ̀ríyà lòún mà jáde ṣẹ̀ríyà lẹ jáde gbogbo títí ṣẹlẹ̀ yìí ẹ̀ ṣàlàyé ẹ̀ fún àmọ́ pẹ̀sìn òun náà ah, ẹ̀yìn àbí òye ńgbà tá a tó à ń sáré ká páàtì náà ni tó ṣùgbọ́n ní ti dájú adélé àlọ́ o. ó túbọ̀ sí pé eléyẹn kìí sùn lásán ike ilé ìgbà dìgírì ilé ìgbà dìgírì bùkọ́ dìgírì tó gbà láti ti gbà ń tẹ̀mọ̀ òun náà tún kàlákà kúkà tún kàlákà kúkà ìmọ̀ yẹn dì tiẹ̀ ó ti kú ọmọ ìwé ẹ̀ torí ìmọ̀ ara rẹ ìmọ̀ yẹn tó wá jókòó sí ọ lára so irú àwọn eléyìí iná là á sọ wípé yẹ ọwọ́ tẹ̀ èsì pàjọ gbà wíwẹ̀ ẹ̀rí kan náà wíwẹ̀ ẹ̀rí kan náà báwo kìí ṣe ẹ̀rí kan so ẹni tó nímọ̀ nípa súnà jù sábà tún wá tí ọkọ̀kọ̀ ṣe hijira nínú àdìsá anábì sallallahu alaihi wasallam ní la hijrata ba'da al-fath lẹ́yìn tá a ti gba mẹ́kà kú lọ́dọ̀ àwọn kèfèrí o kò sí hijira mọ́. kìí ṣe túmọ̀ rẹ̀ ní ike kò sí hijira amadijọ́ gbẹ̀ndà kìyàmọ́ o torí bá nàbí sallallahu alaihi wasallam náà ló sọ fún akílá tanqati'ul hijratu hatta tanqati'a at-tawbatu wala tanqati'a at-tawbatu hatta tatlu'a hatta tatlu'a ash-shamsu min maghribiha. hijira ò ní tán títí tí ọlọ́run fi tilẹ̀kùn túbá túbá ò sì ní tán. títí tóòrùn fi yọ láti ibi títí máa wọ̀ tóòrùn bá ti lè yọ láti ibi títí máa wọ̀ níjọ́ náà lọ́lọ́run nígbà tútù bá máa.